ẹsẹ̀ kẹrìnlélógún títí dé ìkọkàndínláàdọ́ta ó kà báyìí wá. nígbà náà ni dáníẹ́lì tọ áríòkù lọ ẹni tí ọba yàn láti pa àwọn amòye bábélì run dáníẹ́lì wí fún un pé má ṣe pa àwọn amòye bábélì run mú mi lọ sí ọ̀dọ̀ ọba èmi yóò sì sọ ìtumọ̀ àlá rẹ̀ fún un lẹ́sẹ̀ kan náà áríòkù yára mú dáníẹ́lì lọ sí iwájú ọba ó sọ fún ọba pé èmi ti rí ọkùnrin kan lára àwọn àjèjì tí ó wá láti júdà ẹni tí ó lè sọ ìtumọ̀ àlá náà fún ọba ọba béèrè lọ́wọ́ dáníẹ́lì ẹni tí a tún ń pè ní belshazzari pé ṣé ìwọ lè sọ ohun tí mo rí nínú àlá mi àti ìtumọ̀ rẹ̀ fún mi dáníẹ́lì dá ọba lóhùn pé kò sí awòràwọ̀ kan apògèdè onídán tàbí aláfọ̀ṣẹ tí ó lè ṣe àlàyé àṣírí tí o bá béèrè fún ṣùgbọ́n ọlọ́run kan ń bẹ ní ọ̀run tí ó ń fi àṣírí hàn ó ti fi hàn ọba nebukadnesari ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́ àlá àti ìran tí o rí nígbà tí o dùbúlẹ̀ lórí ibùsùn rẹ ní ìwọ̀nyí ọba bí ìwọ ṣe sùn sórí ibùsùn rẹ bẹ́ẹ̀ ni ọkàn rẹ ń ro àwọn ohun tó ń bọ̀ olùfihàn àṣírí ń fi ohun tí yóò ṣẹlẹ̀ fún ọ ṣùgbọ́n fún èmi a fi àṣírí yìí hàn mí kì í ṣe pé mo ní ọgbọ́n tí ó pọ̀ ju ti alààyè kan lọ ṣùgbọ́n nítorí kí ọba lè mọ ìtumọ̀ àlá àti kí ó lè mọ ohun tí ó wà ní ọkàn rẹ̀ ìwọ ọba ń wo ère ńlá kan tí ó dúró níwájú rẹ ère náà ga ó sì dára láti wò ìrísí rẹ̀ bani lẹ́rù jọjọ orí ère náà jẹ́ kìkì wúrà àyà rẹ̀ àti ọwọ́ rẹ̀ jẹ́ fàdákà inú àti ẹ̀gbẹ́ itan rẹ̀ jẹ́ idẹ. Àwọn ẹsẹ̀ rẹ̀ jẹ́ irin. Àwọn àtẹ́lẹsẹ̀ rẹ̀ jẹ́ apá kan irin àti apá kan amọ̀. Bí o ṣe ń wò, òkúta kan wá tí kò wá láti ọwọ́ ẹnìkankan. Ó kọlu ère náà ní àtẹ́lẹsẹ̀ irin àti amọ̀, ó sì fọ́ wọn sí wẹ́wẹ́. Nígbà náà ni irin, amọ̀, idẹ, fàdákà àti wúrà fọ́ sí wẹ́wẹ́ lẹ́sẹ̀ kan náà, ó sì dàbí ìyàngbò tí a fẹ́ kúrò lórí ọkà ní àsìkò ẹ̀ẹ̀rùn afẹ́fẹ́ gbé gbogbo rẹ̀ lọ láì ṣẹ́kù ọ̀kan mọ́ òkúta tí ó fọ́ ère náà sì di òkè ńlá ó sì gba gbogbo ayé èyí ni àlá náà nígbà yìí ni a ó wá sọ ìtumọ̀ rẹ̀ fún ọba ìwọ ọba jẹ́ ọba àwọn ọba ọlọ́run ọ̀run ti fi ìjọba agbára títóbi àti ògo fún ọ ní ọwọ́ rẹ ló fi gbogbo ènìyàn àwọn ẹranko igbó àti ẹyẹ ojú ọ̀run sí ní ibi gbogbo tí wọ́n ń gbé ó ti fi ọ́ ṣe olórí wọn ìwọ ni orí wúrà náà lẹ́yìn èyí ni ìjọba mìíràn yóò dìde tí kò ní lágbára tó tìrẹ lẹ́yìn rẹ̀ ìjọba kẹta tí yóò dàbí idẹ èyí tí yóò jẹ ọba lórí gbogbo ayé ju gbogbo rẹ̀ lọ ìjọba kẹrin yóò wá ìjọba náà yóò lágbára bí irin gẹ́gẹ́ bí irin ti ń fọ́ tó sì ń lọ gbogbo nǹkan àti bí irin ti fọ́ nǹkan sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni yóò fọ́ tí yóò sì lọ gbogbo àwọn tó kù bí o ṣe rí tí àtẹ́lẹsẹ̀ àti ọmọ ìka ẹsẹ̀ rẹ̀ jẹ́ apá kan amọ̀ àti apá kan irin bẹ́ẹ̀ ni ìjọba yóò ṣe pín ṣùgbọ́n yóò sì ní agbára irin díẹ̀ nínú rẹ̀ bí o ṣe rí tí irin dàpọ̀ mọ́ amọ̀ bí ọmọ ìka ẹsẹ̀ ṣe jẹ́ apá kan irin àti apá kan amọ̀ bẹ́ẹ̀ ni ìjọba yìí yóò lágbára lápá kan tí kò sì ní lágbára lápá kan gẹ́gẹ́ bí o ti rí i tí irin dàpọ̀ mọ́ amọ̀ báyìí ni àwọn ènìyàn yóò ṣe dàpọ̀ mọ́ ara wọn ní ti ìgbéyàwó ṣùgbọ́n wọn kò ní wà ní ìṣọ̀kan bí irin kò ṣe dàpọ̀ mọ́ amọ̀ ní àsìkò àwọn ọba náà ọlọ́run ọ̀run yóò gbé ìjọba èyí tí kò lè bàjẹ́ kalẹ̀ èyí tí a kò ní fi lé ẹlòmíràn lọ́wọ́ yóò sì run gbogbo ìjọba yóò sì mú wọn wá sí òpin ṣùgbọ́n ìjọba yìí yóò dúró láéláé gẹ́gẹ́ bí o ṣe rí i pé a gé òkúta láti ara òkè láì ti ọwọ́ ẹnìkan wá òkúta èyí tí ó fọ́ irin idẹ amọ̀ fàdákà àti wúrà sí wẹ́wẹ́ ọlọ́run tí ó tóbi ti fi hàn ọba ohun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú òtítọ́ ni àlá náà bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ṣe gbẹ́kẹ̀lé nígbà náà ni nebukadnesari ọba dojú bolẹ̀ níwájú dáníẹ́lì ó sì fi orí balẹ̀ fún un ó sì pàṣẹ pé kí wọn kí ó mú ọrẹ àti òórùn tùràrí fún dáníẹ́lì ọba wí fún dáníẹ́lì pé dájúdájú ọlọ́run rẹ ni ọlọ́run àwọn ọlọ́run àti olúwa àwọn ọba gbogbo àti olùfihàn àwọn àṣírí nítorí tí ìwọ lè fi àṣírí yìí hàn nígbà náà ni ọba gbé dáníẹ́lì ga ó sì fún un ní ẹ̀bùn ńlá tí ó pọ̀ ó sì fi ṣe olórí gbogbo agbègbè ìjọba bábélì àti olórí gbogbo àwọn amòye bábélì dáníẹ́lì béèrè lọ́wọ́ ọba ó sì yan ṣádraki míṣákì àti abednego gẹ́gẹ́ bí alábòjútó ìgbèríko bábélì ṣùgbọ́n dáníẹ́lì fúnra rẹ̀ wà ní ààfin ọba. jẹ́ kí a gbé olúwa ga nípasẹ̀ rẹ ohun tí ọlọ́run fẹ́ ṣe fún àwọn olùdúróṣinṣin náà ni ó ti ṣe ní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta sí ìkọkàndínláàádọ́ta pàápàá jùlọ ẹsẹ̀ kọkàndínláàádọ́ta ọpẹ́ ni fún ọlọ́run nítorí pé ó ní ètò rere fún àwọn ọmọ rẹ̀ èyí kò yọ àwa náà sílẹ̀ ní ìgbà mìíràn bí ọlọrun bá fẹẹ gbé ètò rere rẹ fún àwọn ọmọ rẹ jáde yóò gba ọnà tí kò yé ẹnìkan kódà ó lè dà bíi ẹni pé ó fẹẹ fi ìyà jẹ ọmọ rẹ ni lẹyìn ìgbà díẹ bí ó bá fọwọsowọpọ pẹlú rẹ tí a kò fi wèrè pè é a ó rí i pé ètò rere ni ó fẹẹ gbé jáde bí ọlọrun bá lè fi ìran ọjọ ọla han ọba tí kò mọ ó lè fi èyí tó jù bẹẹ lọ hàn wá bí a bá gbàdúrà tí a sì fi ara balẹ láti gbọ ohùn rẹ a kò nílò wòlíì kankan láti mọ ọkàn ọlọrun fún ayé wa dáníẹlì di ẹni ńlá ní bábílọọnì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó jẹ́ kí ọba Nebukadnésárì mọ̀ nípa Ọlọ́run òun (Ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n -ìkẹtàdínláàádọ́ta). Ó yẹ kí àwa náà lo gbogbo àǹfààní tí a bá ní láti fi Jésù hàn fún aráyé. Àdúrà Olúwa, mo fẹ́ dàbí Dáníẹ́lì nínú ọkàn mi. Àmín.